الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن عبادة بن الصامت رضي الله عنه قال دعانا رسول الله صلى الله عليه وسلم فبايعناه فكان مما أن بايعنا على السمع والطاعة في مشاطنا ومقامنا وعسرنا ويسرنا وأثرة علينا وألا ننازع الأمر أهله ولا إلا أن تروا كفرا بواحا عندكم من الله فيه برهان أخرجه مسلم Ubadah ibn Samit nàmbà sàlékún ìyọnu rẹ̀ fún ṣùgbọ́n àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nàbùwà Muhammad sallallahu alaihi wasallam. Oni da'ana Rasulullah sallallahu alaihi wasallam. Òjíṣẹ́ ọlọ́run ó pè wá, òjíṣẹ́ ọlọ́run fún wa, nígbà ọlọ́run gbé yìí. E Bàbá ya náà wò, àwa náà sì gbọ́ àgbà àtẹ̀lé. Kọ́dà àṣẹ̀bẹ́yà fún un ìtumọ̀ abẹ́yà ni ìjẹ́jẹ́ fún ẹni ọlọ́run bá fi ṣojú lórí àtẹ̀lé gbogbo olùtọ́ bá ní àlọ́ àṣekínni a máa lọ. ẹ̀wá rí ìjẹ́ bẹ́ẹ̀ àìsí kìí ṣe pé tí a máa wá ṣe fún olórí kéréje kéréje tí a wà gbọ́ nìkan náà jẹ́ bóyá pírẹsidẹ́ǹtì organisation kan àbẹ́gbẹ́ kan kó ná wá pé gbogbo ẹ̀yàn ọmọ ẹgbẹ́ o àbíkẹ́ wa ti léyà o wíwí tá à ń gbọ́ lónìí bá ń kọ́ o. Ntí ọ̀pọ̀lọpọ̀ mà á mà táwọn àlùfáà ṣàlàyé fún wa. Ṣé rí ànábùwà Mùhàmmad sọ̀rọ̀ sọ̀rọ̀? Ntọ́pọ̀ àti àdébẹ̀pọ̀. Ntọ́lọ́ ń kó pọ̀ sára ẹbí ọdún kìíní pọ̀ wọn kálukọ́ ma wá wo nínú ìgbàlá ànábì èwo lọ́tọ̀ fún wọn má pọ̀ dáadé má pè nítorí pé wọ́n ṣe bẹ́yà àfa ànábì ìdí sí ànábì lèmi náà ṣe kíni èmi náà ń jẹ́ àfa lèmi náà àfa nìkan ká ànábì sallallahu alaihi wasallam àfa làǹnábì bẹ́ẹ̀ kọ́dọ̀ kọjá àfa ẹni ọlọ́run ránṣẹ́ sí tààrà táǹpẹ́ wáyé òun níbi àmọ́ àmọ́ in addition to that olórí ìlú làǹdàbí ọlọ́ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run pa méjèèjì pọ̀ fún kínní ọ̀pá pọ̀ fún àǹdàbí àǹdàbí ṣe bí àmẹ́wò ẹgbẹ́ nìkan o torí ẹlòmíì yóò wá rò ká ah, ibi iṣẹ́ àǹdàbí lèmi náà ń gbé àǹdàbí náà ní bí ẹ bá ti pé mẹ́ta mẹ́rin ẹ máa ní àmì àmọ́ ìdí àwọn kankan bẹ tó ṣe pé ànábì ni pé nítorí kó dó lórí kíni ọjọ́ lórí ìlú àfáà tí ì bá sọ lórí ìlú ò ní ráìtì ẹ ẹ ẹgbẹ́ a máa fèsì ààrẹ náà lọ́rọ̀ à ń kéde pé wọ́n rúṣu ẹgbà wẹ̀ kìí ṣe pé nítorí pé ànábì já àfáà níbi ń kéde pé ààrẹ ń bẹ ní ọ̀la o àbí ẹ tún ní ọ̀la o ọ̀pọ̀ ní ọ̀pọ̀ ní ìlànà ìlò ń bẹ̀. ìlọsọrí ìdí tó lò olórí ìlú. tọ́ àfáà ọlọ́run ọba wa ṣe olólórí ìlú ọjọ́ máa ń lo kó olórí ìlú rárá o. ní ọba ṣe bẹ́ẹ̀ ọkọjá yìí ẹni òṣèré àwọn ó ṣe ń tọ́lọ́run ọ̀bẹ ààrẹ náà lọ̀rọ̀ gbé àyè àgbọ́pọ̀ àwọn ní àmírù ẹgbẹ́ ọlọ́run káwọn ọmọ ẹgbẹ́ ọmọ wa ṣe kí ni wọ́n á ṣe bẹ́ẹ̀ àfún mọ́dàrú ẹ̀wò mọ́ o níta nẹ́bi wí kọ́ wọn o sọlọ lọ. nítí a fi máa mọ eléyìí ni pé ẹ̀rí ànẹ́bi sọlọ sọlọ ntọ́lọ̀ ń kó pọ̀ fóun ó ṣe kí ni ọ̀pọ̀ ọ̀wá fún ata lónìí àgbẹ̀ méjì mọ̀ dákọ̀ lẹ́ẹ̀kan mo ní àfa gbàlà nẹ́bí ànẹ́bí ọlọ́run ní pẹ̀lú tó tayọ àfa olórí ìlú tún ni pẹ́sidẹ́ǹtì lànẹ́bí àbí